ta ni ọlọ́run adájọ́ ní kí ọ̀gá ọlọ́pàá ìmáàmù ìlọrin àtàwọn kan yọjú sí kóòtù ọ̀hún kíákíá adájọ́ ilé-ẹjọ́ gíga kan tó wà nílùú èkó onídàájọ́ akíntayọ̀ àlùkò ti pàṣẹ pé kí wọ́n lọ fún àwọn mẹ́sàn-án kan níwèé kí wọ́n sì yọjú sí kóòtù ọ̀hún àwọn mẹ́sẹ̀sán ni ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kwara gómìnà ìpínlẹ̀ kwara ẹgbẹ́ council of ulama adájọ́ saliu muhammad ti ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ council of ilama sheikh dókítà muhammad basir saliu ìmáàmù àgbà tìlú ìlọrin alága ẹgbẹ́ council of ilama àáfàá abdulsalami bàbá tó nílé òkúta gidi ilé-ẹjọ́ májísírèètì tìlú ìlọrin àtàwọn aláṣẹ àjọ tó mójútó àwọn ẹlẹ́wọ̀n nigeria correctional services ẹ̀ka tìlú ìlọrin èyí kò ṣẹ̀yìn ẹjọ́ kan tí agbẹjọ́rò kan olùkọ̀yà ògúngbẹ́jẹ́ pé ìtakò àwọn èèyàn náà pé wọ́n tẹ ẹ̀tọ́ àwọn oníbàárà àwọn kan lójú nínú ìwé ẹ̀sùn títẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú ọ̀hún èyí tó gbé síwájú kóòtù náà ló ti béèrè fún àwọn nǹkan mẹ́jọ èyí tó fẹ́ kí ilé ẹjọ́ náà ṣe fóun lára àwọn ohun tó béèrè ni pé kí ilé ẹjọ́ náà fòfin de àwọn olùjẹ́jọ́ mẹ́sẹ̀ẹ̀sán lápapọ̀ yálà fúnra wọn tàbí tí wọ́n rán àwọn aṣojú wọn láti fọwọ́ òfin ọwọ́ líle ìhàlẹ̀ tàbí dá ètò àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe rú mọ́ gẹ́gẹ́ bó ti ṣe wà nínú ìwé òfin ilẹ̀ wa ti ọdún 1999 pé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè wa láti ṣe ẹ̀sìn yòówù tó bá fẹ́. bẹ́ẹ̀ ló tún bẹ ilé ẹjọ́ pé kó pàṣẹ fún olùjẹ́jọ́ àkọ́kọ́ àti ìkejì ìyẹn ọ̀gá ọlọ́pàá pátápátá àti kọmíṣánná ọlọ́pàá Kwara láti pèsè ètò ààbò tó péye fáwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gbogbo tí wọ́n wà nínú ìlú náà pàápàá jùlọ lákòókò tí wọ́n bá fẹ́ ṣọdún ẹ̀sìn tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ tàbí ayẹyẹ káyẹyẹ míì tí wọ́n bá fẹ́ ṣe láì ṣe pé ẹnikẹ́ni dí wọn lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin orílẹ̀-èdè wa tọdún 1999 ẹ̀bẹ̀ kẹta ni pé kí olùjẹ́jọ́ kẹsàn-án ìyẹn àwọn aláṣẹ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n Nigeria Correctional Center ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara fi ọ̀gbẹ́ni Adégbọlá blasis, ẹni táwọn èèyàn mọ̀ sí Tani Ọlọ́run ìyá àfihàn fún ṣetán àbẹ̀bí aníwúrà olóríṣà ẹni táwọn èèyàn mọ̀ sí ìyá Ọ̀ṣun sílẹ̀ ní àhámọ́ wọn ní kíákíá adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún alá. assalamu alaikum warahmatullahi wabarakatuh gbogbo èèyàn ọmọ bíbí ìlọrin ọ̀rọ̀ yìí ó jáde lánàá lẹ́yìn ìgbà tí wọ́n fi ìyá ọlọ́sùn kalẹ̀ wọ́n sọ wípé wọ́n ti fún èèyàn mẹ́sàn pépà gbé lánàá àná ní thirty oṣù kẹjọ pépà gbé lánàá pé. Pe wọn fẹẹyàn mẹsànán wọn fẹẹyàn mẹsànán ní kóòtù ìwé kóòtù tó jẹ àwọn àáfàá àti ìmáàmù ìlọrin wípé kí wọn rán èèyàn wá sẹkọọ wípé wọn fún wọn níwèé kóòtù ẹ jọọ ṣé wọn fẹ kọrọ yìí parí báyìí ọrọ tí gbogbo àwọn èèyàn ń bẹbẹ lé lórí ṣé wọn fẹ kọrọ yìí parí báyìí ń lèmi sọ pé nǹkan tí ò bá ní parí ó wà lọ́wọ́ Ọlọ́run nǹkan tí ò bá parí ó wà lọ́wọ́ Ọlọ́run ẹni tí ń bá wọn bẹ̀bẹ̀ àti mọ̀mọ́ rẹ̀ tó jáde tí ń bẹ̀bẹ̀ ó ti rí i pé wọ́n ti lọ fáìlì kéèsì àgéèsì àwọn ní kóòtù àwọn náà ti sọ pé àwọn ò bẹ̀bẹ̀ àwọn ò bẹ̀bẹ̀ lóòótọ́ nǹkan ṣẹlẹ̀ ní kóòtù jọ́ tán gbé ìyá ọlọ́sùn lọ lóòótọ́ nǹkan ṣẹlẹ̀ ní kóòtù ìyá ọlọ́sùn yẹn ń sunkún gan-an ló jẹ́ pé bàbá tó sì kejì kò sunkún tó pé lọ́ọ̀yà rẹ̀ sọ pé òun fẹ́ lọ kóòtù ni àmọ́ sọ táwọn bá dá fìyà ọlọ́sùn kalẹ̀ bàbá yẹn ò ní easy láti gbé lọ sí kóòtù padà pé kó dá àwọn padà síbi tí wọ́n ti gbé wọn wá ìyá ọlọ́sùn yẹn sá ń sunkún gan wọn á lọ bá lọ́ọ̀yà ìyá ọlọ́sùn àti lọ́ọ̀yà bàbá yẹn wá lọ bá wọn gbà lọ́ọ̀yà wá sọ pé ẹ̀yin lẹ mọ nǹkan tó kàn yín ẹ lọ bára yín sọ̀rọ̀ wọ́n sá bára wọn sọ̀rọ̀ tí wọ́n fi tí bàbá yẹn fi padà gbà pé ó dáa kí wọ́n béèlì àwọn òun lọ̀rọ̀ wá jáde yìí wọ́n ti pé gbogbo ọmọ Ìlọrin lẹ́jọ́ lẹ́kọ̀ọ́ tó pé nǹkan tán bá mú un bá pe ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá Ìlọrin wípé kọ́mọ bọ̀ wá s'Èkó kó kó wá kó wá sílé ẹjọ́ wọ́n pè mọ́mù Ìlọrin kọ́mọ Bọ̀wásì kò kọ wá sílé ẹjọ́ pépà ti gbé e ìròyìn ti gbé e èèyàn mẹ́sàn-án ni wọ́n pè ńlọrin wọ́n tún wáá pe ọ̀gá ọlọ́pàá throughout Nigeria lórí ọ̀rọ̀ ìlọrin wọ́n pè wọ́n pé kí wọ́n wá sílé ẹjọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ a gbọ́ yẹn nínú ìwé ìròyìn pé àwọn pe ọba ìlọrin lẹ́jọ́ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo iná yìí ti ń gbọ́ káàkiri pé wọ́n sọ pé àwọn pe ọba ìlọrin lẹ́jọ́ ẹ dákun ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé bí ó ṣe parí leléyìí àbí wọ́n ń dá a kùn? Ìbéèrè lèmi béèrè. Ṣọ́rọ̀ yìí máa parí báyìí àbí wọ́n ń dá a kùn? Ẹni tó ní ìlú ẹ pè lẹ́jọ́, ìmáàmù ìlú ẹ pè é lẹ́jọ́, òkútagídí tọ́mọ yín ba ìlúkọ jẹ́ ẹ pè lẹ́jọ́. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣọ́rọ̀ yìí ó parí. Ọ̀rọ̀ mi ò ní pọ̀, ẹ máa rí gbogbo ẹ̀ wò. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu